عبده ورسوله أما بعد أدا وقفنا الله بابا طلع رجع الله بابا بابا على ọlọ́wọ́ ọba aláàánú ló ṣe àánú fún wa pẹ̀lú ìjẹ́ mùsùlùmí pàmò àkóńdá ni nàìjíríà láwùlá ní hádàánà lọ ní ìbá afọ ọlọ́run ọba tó fi wá mànà àlè mànà ọlọ́run ọba tó ṣe mànà fún wa dúpẹ́ ọlọ́run ìjà sọ̀rọ̀ láéláé o àti èmi gbogbo àwọn àtàwọn àmì ọlọ́pàá fi a wa ni ẹni tí ọmọ bá kú fún. ẹ wà ní wípé hadith alákọ̀ọ́kọ́ àti kà hadith ẹlẹ́ẹ̀kejì àti kà nínú báàbù yẹn mò ń sọ o hadith ẹlẹ́ẹ̀kẹta báàbù yẹn náà àti hadith ẹlẹ́kẹrin òun la fẹ́ kà fáyidà kan nukta ilmiya kan sì wà ń bẹ̀ dẹ́kẹ́kọ̀ọ́ jiddan tó ṣe pé àwọn onímọ̀ nípa torí ẹ̀ ni Imam Bukhari ló fi bá wá bà bó ṣe bá wá bà yẹn ẹ rí i pé tẹ̀bùyẹ̀bù Imam Bukhari ọ̀hún ni fadlu mama talahu alwalad kò sọ̀rọ̀ adad síbẹ̀ náà ẹ bẹ̀ kọ́ sọtẹ fáwọn àwọn àhàdísì tá a ti kà yẹn ṣé àdádù wà bí abẹ́sù rẹ̀ ẹ dáhùn wọ́n wà mẹ́ mẹ́ta sí méjì síbẹ̀ náà bí bẹ́ẹ̀ kọ́ lákìn àdísì eléyìí tá a fẹ́ kà yìí àwọn onímọ̀ sọ pé torí ẹ̀ gangan ni wọ́n Bukhari fi gbé báàbù yẹn wá báyẹn tí òfin fi àdádì sí mo n yìí mi ti àárín nísìnyí. حدثنا عياش قال حدثنا عبد الله قال حدثنا محمد بن إسحاق قال حدثني محمد بن إبراهيم بن الحارث عن محمود بن لبيد شوفوا شو على دوانا طيب عن جابر بن عبد الله قال سمعت رسول الله صلى الله عليه وسلم يعني كان صحابي يقول من مات له ثلاثة من الولد فاحتسبهم dakhala al-janna qulna ya rasulallah wasnan qala wasnan qultu li Jabirin wallahi ara law qultum wahidun laqala laqala qala wa ana adhunnuhu wallah tọ́yìn hadith yìí kò yàtọ̀ dáindáin sí àwọn hadith tá a ti kà ṣáájú ẹ̀ ní báàbò yìí ṣùgbọ́n àǹfààní kan bẹ níbẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ yarhamukallah tí àwọn onímọ̀ sọ pé torí ẹ̀ ní mọ́mú Bukhari fi bá wà bá ká máa bá wà bá. wọ́n ní wípé Mahmud bin Labid olóńbi Jabir bin Abdullah radiyallahu anhu àwọn anhuma ó ń bí léèrè tàà pé ó sọ̀rọ̀ fóun jàre oni sami'tu rasulallah sallallahu alayhi wa alihi wa sallam ó ń gbọ́ tí wọ́n ń ṣe ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam sọ wípé màmá talahu salasatun minal walad ẹni tí ọmọ mẹ́ta tó bá kú fún ìsọkùnrin ni ìsọbìnrin ni ọmọ mẹ́ta fún fàtàsábàhùn àwọn ni pé ìtàsábàhùn. ìtumọ̀ rẹ̀ ni wípé sọ́bàrọ̀ sẹ́gun mùsíbà tó tóbi kọ́mẹ̀yìn okú kọ́mọ́ wá ké mẹ́ta ìtàsábàhù alákọ̀ọ́kọ́ ni pé ọkọ̀ ṣe sùúrù náà ọmọ ké yẹn ọlọ́run lọ́mọ wa lẹ́yìn ìgbà náà ó wá retí lórí yẹn látọ̀dọ̀ ọlọ́run tó ọ̀nà kan látọ̀dọ̀ ọlọ́run ọba lórí tó bá nǹkan tí èèyàn bá ṣe ọ̀kan tí ò ṣe ọ̀kan rárá lákòjúwe ẹni tó máa kú fún ọwọ́ abanújẹ́ ọfà sọyà mára rẹ lọrùn okóra rẹ ń gbàjú ọjàrà mọ́lẹ̀ kọ́dọ̀ tó fẹ́ kan lápá nígbà tó wá di wípé ó sì gbogbo wàhálà ìtàn fún tí òbí ni kò sí táṣà àwọn àgbà náà ni sí gbà eléyìí nígbà tó pé ọmọ yìí ti wọnú tó jọ kí ò lè gbé jáde mọ́ lẹ́yìn ìgbà tó ti pera ẹ̀ lólórí ibú ayé òun ti ta àwọn kan ní í ṣẹ̀wọ̀n tó tún ti pe àwọn jàlá bí ẹ̀. eléyẹn tó bá wá padà ń sọ pé òun ṣe ti sáàbù nítorí rẹ̀ jẹ ni mo rò pálá yẹn mi ti bẹ́ẹ̀ náà ni kí èèyàn ní èèyàn fẹ́ ṣe ti sáàbù kí ó wá sọ pé látara abẹ náà kó má rí nǹkan yẹn náà ládàáwò débi pé yóò tẹ̀ wọ́n kó fẹ́ ṣe sùúrù lórí ẹ̀. mo rò pálá yé ẹ mọ̀ pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nu àkàmì janayiz ọ̀pọ̀lọpọ̀ wa lè lọ wò ń bẹ̀ wọ́n ní ẹnìkan ọmọ rẹ̀ kú ní rẹ̀ rẹ̀ kílẹ̀ tó fi rẹ̀ rí à ń ṣe bọ́lá náà ti kọ́ àwọn èèyàn já bẹ lẹ́jọ́ ẹgbẹ́ rẹ̀ ní wọn gba eléyìí ìmánì rẹ̀ ju lọ sọ́ọ́lá wọn ní lọ kí ló dé torí pé ọmọ tànábì kú ó sì sunkún omi kan lójú abẹ́ ti ọmọ eléyìí wá kú òun rẹ́rìn eléyìí ní lọ ẹ ìyẹn láàfin pé abùkátà kámi sọ wà ń ní ó wà ń tẹ́lẹ̀ lómi bá ń ka tíra kò ní ka bẹ́ẹ̀ mọ̀ orí ni asán ni ò mọ̀ ká níbẹ̀ ń bẹ̀. a ee ní imáni o imáni tẹ́lẹ̀ ju anabi lọ o ọba anabi sáku omi ń tán lójú ẹ̀ eré lọ́mọ rẹ̀ kú sí rẹ́rìn wọ́n wá gbọ́rọ̀ yẹn wá bá Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí wọ́n bá ní àwọn èèyàn màtí rẹ́ nìkan tó ní imáni jànábì lọ ṣé bó wà ní báyìí. Ibn Taymiyyah tàbí pé kò ní mọ́ni tá nàbí sallallahu alaihi wa sallam torí pé nǹkan méjì ló papọ̀ lọ́kàn anábà Muhammad sallallahu alaihi wa sallam torí pé nígbà tí wọ́n rí tómi nǹkan lójú anábì sallallahu alaihi wa sallam omi mọ̀ nǹkan kí àníyàn anábì ní rahma àbí bó ti sọ́kọ̀ ni ó ní iná rahma ìkẹyìn ọmọ ní kí ló ti ṣe láyé tí wọ́n á ń sọ bí kúlú sọ báyìí ti ń padà sọ́dọ̀ ọlọ́run. ó ní ìkẹyìn àánú mi ló ṣe é tọ́lá yẹmi ti ṣùgbọ́n nígbà tí ó parí ó ní àní sọ tí ó bọ́ ihe nù nǹkan méjì wà papọ̀ àní sọ tí ó bọ́ nù ìyẹn jẹ́ sùúrù ó ni tó sọ́dọ̀ ọlọ́run ọkàn ẹni tí kú fún tí ń rẹ́rìn nǹkan ẹyọkan ló wà bẹ́ẹ̀ ó ní pé àní sọ tí ó bọ́ nù ó lè ọmọ èèyàn gbọ́dọ̀ kú kẹ́rù ọmọ báàyàn kí àánú ọmọ ṣèèyàn téèyàn náà téèyàn ń bẹ téèyàn lágbára lórí ẹ̀mí ara èèyàn níṣẹ́ ìbáyìí bọ́lọ̀ ń dàlù ẹlòmíì báyìí yóò tún gbóòórùn kú lápẹjù ẹ ọmọ ìyá wa akẹ́kọ̀ọ́ lọ́ba sọ ìyẹn kọ́ kadà báyìí látẹ̀yìn ọkọ̀ sì gbà wọn àwọn mẹ́ta wọn lẹ́nìkan nù wọn bó ṣe ń ṣubú lulẹ̀ báyìí ti ń danú délẹ̀ àpò ìtọ́ ti fọ́ dànù. èmi àtẹ̀yìn yẹn náà lọ́kọ̀ ti tẹ̀wọ́n lórí mọ́lẹ̀. ẹni wàá gun mọ́ṣíìnì kankan lọ́wọ́ sí dàsí. wọn náà para kwasi ni ma yi wípé lọ́jọ́ wa. bọlọ ọ̀bọ̀ bàtọ́ wa si. wàláyé oore tó tóbi ọpẹ́ tó tóbi mọ̀rẹ́ nìkan láìpẹ́ níjẹta ló wá rántí àwọn èèyàn kan tí mo mọ̀ níbi two thousand and five two thousand and six ó wá dá kọ̀ọ̀kan nù ọlọ́run kọ́ wọlé tóbi rẹ̀ bá a ṣe rántí ń tọ̀ níṣẹ́ ọlọ́run kọ́ wá ṣàforíjì mùsùlùmí dáadáa ni ọmọ ìyá ni tó gbẹ̀sìn yìí tó sì pàtàkì ẹ̀sìn ilé ìwé la ti Ah, ẹ burú gan o kí lọ́wọ́ yín ò lè jìyà síbẹ̀. ilé ìwé òun la tún mara àmọ́jà ọ̀rá àlọ́ ilé ìwé ọ̀gá náà tí máa wà àwọn èèyàn sọ́mọ́ wọn bá lọ ilé ìwé pé kó ṣe òun ló ṣe iṣẹ́ dókítà àkọ́kọ́ ọlọ́wọ́ láyé tó bẹ̀rẹ̀ bá sọ fún mi ọmọ ìyá wa dáadáa ṣùgbọ́n ó ṣe tán kò síṣẹ́ kẹ̀kẹ́ tọ́lọ̀ fi mú ọdọ̀ ó parí o ó parí pátápátá sáfíìsì àbáwọ̀sọ̀ kò ní í ṣe lọ́wọ́ ọlọ́sì mú ọdọ̀ lásìkò tó bí ó ti wò yí pé kó wọn àmọ̀ jẹun wọn báyìí àbí bẹ́ẹ̀ kọ́ tó bá rí bẹ́ẹ̀ àwa tọ́lọ̀ wọn ajá sí láti báyìí tóun ti lọ lẹ́yìn ìgbà tó parí tán aláṣẹ́ni káwọn ọmọ ọ̀sẹ̀ méjì tìrìsì kọ́nà kọ́ mọ́ ti pa wá báyìí wá wá dúró àwọn èèyàn tẹ́ ti jẹjọ lọ sí ń tẹ́ àtàwọn tẹ́ sí ń bò mí nínú àwọn tó dùn ọ lọ àtàwọn tí wọn náà dùn lọ àtàwọn tí wọn bí ṣe ìlú ẹ tọ́lọ́ ọba dá àyè tí ọlọ́run ọba aláwo bá dá àyè sí ó yẹ kéèyàn mọ̀ pé àánú tó tóbi látọ̀dọ̀ rẹ̀ ni téèyàn bá wá rẹ̀ ni tó wáyé tí ò tí ì rí nǹkan ṣe láyé tí ò tí ì ṣe nǹkan kan tí wọ́n á padà ó yẹ kéèyàn láàánú ẹ̀ sáà gbọ́ mi yé ìyẹn làánú mi fi láàánú sallallahu alaihi wa sallam. ṣùgbọ́n àtúwá gbà fọ́lọ̀ náà ni olókùn dáǹkẹ́ òun náà ló sì pé sọ́dọ̀ ìyẹn ni nǹkan méjì tó wà níbi ihtisab mo rò pé àjọ mi yé alladhi yahtasibu yasbir ẹni tó bá fẹ́ ṣe ihtisab yóò ṣe sùúrù lẹ́yìn ìgbà náà tó bá ṣe sùúrù tó fọ̀rọ̀ mọ́ lọ́hùn yóò wà létí ládá lórí mùsíbà tó bá látọ̀dọ̀ ẹ̀ mo rò pé ajọ́ mi yé tó bá wá retí ládá dáadáa látọ̀dọ̀ ọlọ́run ọba lórí mùsíbà tó dáa tó bá ní tó dáa jùlọ lọ́lọ́run bó fi pààrọ̀ kọ́lọ́ kó sọ àmì ìrìnàtì tọ́yìn dákọ́lá ìjàdùn anabi sallallahu alayhi wa alayhi wa sallam onírú yẹn tó wọn wà lìjẹ́nà lọ ẹni ọmọ mẹ́ta bá kú fún tó lè ṣe ihtisab tí rahma wà lẹ́mí ẹ̀fọ́ mọ̀ yẹn ṣùgbọ́n wàá gbé sùúrù mara kìí ṣe tí wọ́n ti fún ní àrọ́kún epo ìbò ìmánì o tọ́mọ wa kú fún tiwa rẹ́rìn àrọ́kún epo ìbò ìmánì nìyẹn o jọmọ kí n bàtà fi máa ń ta kẹrìndínlọ́gbà kékeré àrọ́kún epo ìyìnbó la máa fi ń làwọn fi ń polówó rẹ̀ ẹni tó bá kiri nínú yín àrògùn epo òyìnbó àwọn àrògùn epo òyìnbó yímọ̀nì náà bẹ̀ àwọn òdì yímọ̀nì ọlọ́nkọ́ làwọn abẹ́ bí ìbá ti gbélé lọ kẹ́kọ̀ọ́ òdì yímọ̀nì wọ́n rọ̀ sí lórí láti tà àtàwọn mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ta ló sọ̀rọ̀ mẹ́ jáde ibn Abdillah. ó láwa sọ pé èrè òrìṣẹ́ ọlọ́run ya Rasulullah ẹni tó bá ṣe fọ́ ọmọ méjì wá ń jẹ nígbà tó yẹ kí ẹni ọmọ mẹ́ta bá kú fún tó ṣe sùúrù tó sì retí ládá lọ́dọ̀ ọlọ́run yóò wà lìjẹ́ náà ẹni ọmọ tí ọba wá kú pé mẹ́ta tó bá jẹ́ méjì ní Muhammad sallallahu alaihi wa sallam wàsímà bẹ́ẹ̀ náà tó látara mùsíbà tó bá anábì sallallahu alaihi wa sallam ní kúnyẹ́wà àlìjẹ́nu sóyè bá kóyìntù lè jáàbìrì mahmud bùn làbẹ́jì ni ó ní mo wá sọ fún jáàbìrì wípé wàláhì àrò làwọn kóyìntù mo wá ìdùn làkọ́ ẹ̀ mo sì wo wípé kálẹ̀ lọ sọ́njọ́ náà wípé tó bá sọ màkánì ńkọ́ sẹ́wọ̀n kí n gbàtà lẹ́bi sọmọ wọ́n béèrè ọmọ méjì ṣùgbọ́n bẹ́ẹ̀ làwọn sàábé dákẹ́ sí. sọ ìyẹn wá ń sọ fún jábìrì wípé ìbáṣepọ̀ ah, ẹ̀sìn sọ fáànà bí ń jọ yẹn pé tó bá sọ màkàn ní ńkọ́ làkọ́ọ́lá ànábì ọba sọ yìí kí wọ́n bá sọ màkàn náà. gbọ́dọ̀ pàdà yẹn mìtì jábìrì bùnà Abdullahi náà wá sọ wípé wàlọ́hì àdúnnùhù wàlọ́ wàhánà àdúnnùhù wàlọ́ èmi ká fọlọ́ bọ́ra sí bó o ṣe rọrùn èmi náà wípé kálá sọ bẹ́ẹ̀ níjọ́ náà ànábì ọba yìí sọ pé kì bá sọ yọ kì bá sọ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ wá ní wípé ìran kan àti àfọkàntán kírúláàdà yìí náà wà fọlọ́mọ kan wà mo rò pálá yẹn ṣe bí o tẹ̀sí náà sún sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ẹ̀ tì máa lò wípé ká ní ọkọ lọ́mọ kan sínú náà ṣe kí ni o ó wà ìyẹn ni Imam Bukhari òfin bá wá bá pẹ̀lú ọmọ méjì tàbí mẹ́ta lójú ọ̀sán yìí pé màmá ẹ̀ta aláhu aliwala ẹni ọmọ bá kú fún kò bá àṣẹ ọ̀kan kì bá àṣẹ méjì kì bá àṣẹ mẹ́ta torí kí wọ́n béèrè tọmọ kan lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ìbáṣe kí wọ́n béèrè ni ó súnmọ́ ó súnmọ́ kó sọ yìí kì bá àṣẹ ọmọ kan náà mo rò pé àjọ mi ẹ̀kọ́ ó ní wípé ká mọ̀ wípé sùúrù ṣíṣe ara irinṣẹ́ okùnfà téèyàn gbéra lè jẹun ọlọ́run ọba wọ̀nyí kọ́lọ́ mọ́ sí ní ìwé nìkan kan wà abùkátà ká mọ̀ ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ kọ́lọ́ kọjá lè mọ̀ ṣe nínú ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó náà ní wípé tọ́lọ́ ń bá ń fàdánwò kàn kì í ṣe pé nítorí pé kò fẹ́ràn yẹn tọ́lọ́ bá má dánwò àìkéjẹ́ bí ọpa ọ́ láwọn àsìkò fún un kò túmọ̀ sí pé kò fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń lo mọ́tò ẹni tó kọ́lé ńlá torí kọ́ lọ́wọ́ bá fẹ́ràn rẹ̀ ni lára ọlọ́run ti gba àdúrà lágbẹ́já ní ìsìn kò túmọ̀ sí wájú àti ẹ̀ náà gbà ìyẹn gan ti ẹ̀ ní ó lè má jẹ́ nígbà àdúrà ní ìrọ̀pá agbọ́mi yé ó lè jórí ẹ̀kẹ́ ẹ̀dẹ̀ kọ́lọ́mọ́ sórí ẹ̀kẹ́ ẹ̀dẹ̀ fún wa tó bá rí bẹ́ẹ̀ ara ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ òun ni wípé kéèyàn mọ̀ yí pé àdánwò níjọ́ míì ọlọ́run máa fi fọ ẹ̀dá mọ́ ni kó lè jẹ́ sábàbí àti alìjẹ́nà àti oríire lọ́dọ̀ ẹ̀ ẹlẹ́kẹta nínú ẹ̀kọ́ tí ó wà nínú hadisi yìí ó ní wípé kéèyàn máa dúró síbi téèyàn bá màmá ẹ rí wípé ẹnu ibi tá sọ fún wa ma òun ló sọ ma nga kálẹ̀ sọ pé ọkàn ni ẹlòmíràn sọ pé ọkàn pàápàá àwọn tó ń pera wọn láàfà ayé òde òní ànábì náà ló yan sásọkúnsọ gbogbo nǹkan ẹyẹ ò lè fò láì níyẹ ànábì ládéhùn àdúà ò lè fò láì ní sádákà lẹ́nu wọn ni o àwọn àdìsí tẹ ẹ lè gbórí tẹ ẹ lè rínú tíra kódà tí lè léwé púpọ̀ òní mi síbẹ̀síbẹ̀ wọ́n wù jáde ọlọ́run já sàkápọ̀ àwọn afáàbù ẹ̀yin náà ẹ má tẹ̀tí sí àmọ́ ọlọ́run bó wọlé tó rẹ̀ yóò ṣe àánú fún wa nínú ẹ̀kọ́ tó wà nínú hadith yìí ọlọ́wọ́n bá yóò lo sábàbí gbogbo wa yìí yóò lo wà sábàbí dáadáa òun ni bathu al-ilm bathu al-ilm kí ẹ máa fọ́ọ̀mà ká ara ẹni yìí òkú sí pẹ̀lú Jábírù nígbà tó wà pẹ̀lú ànábì Muhammad kò ṣùgbọ́n látara àti tàn màkà wọn ló fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn kọ́ wọn lẹ́kọ̀ọ́ so ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin abẹ́rẹ́ karùn-ún ó ní pé tíyẹn bá jọmọ akẹ́kọ̀ọ́ yẹn gbọdọ̀ lẹ́kọ̀ọ́ tó bá sọmọ ẹ̀kọ́ kọ mi kò ní sọmọ jáwé lórí pé ah mo pé kálẹ̀ béèrè ni o yóò rí pé kí ló tẹ̀ wá béèrè yẹn lẹ́yọ̀kan ẹlòmíràn lẹ́kọ̀ọ́ ìbánisọ̀rọ̀ ara ẹ̀kọ́ ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni kọ́ lẹ́kọ̀ọ́ ìbánisọ̀rọ̀ kí ẹ mọ̀ bó lè ẹ sí máa bá bọ́ọ̀yà ẹni tó jùyàn lọ abẹ́ntí yẹn jọ jẹjẹ pàápàá ẹni tí yẹn bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ ìyẹn ni ìjà àrọ̀rọ̀ mẹ́yìn ni mà torí pé tó bá wà lọ́dọ̀ tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tó ń gbà wájú tó ń jẹyìn yóò lò ti mà tó bá fẹ́ sọ nǹkan mẹ́gà tó ṣe ọ láǹfààní ni ó súnmọ́ kó ti mà ìwọ ló súnmọ́ kankan àwọn ẹ̀ máa ń sọ ó ti yé mi èmi máa ń ṣe fẹ́ lómi màá ní kò yí ọ ó dà kí mò ń sọ tó yí ọ ẹ sì rí pé òye yẹnì kan kọ wọn mọ pé òye ọ àbẹ̀wò làbùrù dàǹkarú ìgbẹ́ lómi ìtọ́fẹ́ wa kẹ́kọ̀ọ́ oge ó ti rí wípé òun tóbi dàwọn ẹ̀kọ́ mi lọ yìí rírú ẹ̀rí àdánwò làwùjọ wa yìí kéèyàn fẹ́ kẹ́kọ̀ọ́ kó tó máa rí kóun tóbi jẹ̀kọ́ tó fẹ́ kọ́ lọ tó tóbi ni o ẹlòmíì ló fẹ́ determine tí fúnra rẹ̀ fúnra rẹ̀ ṣe pé yóò wò ẹni ẹlòmíì ló dé kó ní à tíra ta fi ṣe alkọ mo fẹ́ wá máa kọ́ lọ́dọ̀ yín kò sì kọ́ náà wá wí rí ọwọ́ afẹ́ bẹ̀rẹ̀ níbi ádámù náà fọ́ yìí tẹ́lẹ̀ wá fẹ́ tajà wọ́n ti wọ́n ti sọ̀yìn fún alálùkọ̀ ẹ má ká lọ ó lè ní ẹ̀ka nídìí mẹ́ẹ̀ẹ́dógún lójúmọ́ kan ọlọ́wọ́ bọ́ sànù àyọkọ̀ àmọ́ṣe àsìkò tá a wà yìí ojú ń ká àwọn èèyàn gan ojú ń ká ọ̀pọ̀lọpọ̀ látara abẹ àìmọye kan á ti sọ́nù wa lọ́wọ́ sọ eléyìí tó wá pọ̀ láyé ní sinmi pé ó ti kọ́ nǹkan báyìí ó ti kọ́ nǹkan báyìí ó ti kọ́ nǹkan báyìí ó ti kọ́ nǹkan báyìí tá a bá wá ka mẹ́wàá lẹ̀ àbí mẹ́ẹ̀ẹ́dógún ní tó ti kọ́kọ́ mẹ́yọ̀ kan yanjú mbẹ̀ tí ẹ bá ṣe mọ ẹyọ̀ kan àbí méjì àbí mẹ́ta yanjú wàhálà yẹn lè fi gbọ́ bùkátà mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n yóò gbà sílẹ̀ lámọ̀ akọ́lá ti jọ́ yìí ọlọ́run fún sànù wa ẹja ka hadith tó tẹ̀lé ẹ̀kọ́ tó pọ̀ náà bẹ́ẹ̀ ó wá dùn mí pé kíní tá a fi ń sọ̀rọ̀ òṣìṣẹ́ torí hadith yẹn ó ní í ṣe pẹ̀lú àwọn àwọn màmá hadith جاءت امرأة تاري حديث نتالي لي أتي كعبي àti ká tó eléyìí tó wá tẹ̀lé yẹn ni mò ń sọ wọn ni hajjasana ali hajjasana sufyan wọn ni hajjasana suhail bin abi salihin an abi an abi huraira radiyallahu anhu jaat imra'atun ah, ó sì wàá dùn mí o microphone tí o ti sẹ́yìn ó ní obìnrin kan ó wá sọ́dọ̀ ìránṣẹ́ ọlọ́run anábà muhammad sallallahu alaihi wasallam jẹ́ ká dìísà àwọn obìnrin nù.

jáde mọ́rọ́ àtúnlé láàrọ̀ sólè láì sọ́lá lọ́hà aléwálé wàsálà obìnrin kan ó wá sọ́dọ̀ ìránṣẹ́ ọlọ́run anábà muhammad sọ́lá pàkọ́ọ̀lá ti yá rọ̀súlà lọ ó ní ìránṣẹ́ ọlọ́run iná aláàánà kan ní ìwà àlẹ́yìnká fí màjèlé bá wà níbi tó ti ń káwọn èèyàn lẹ́pọ̀ àwọn ò lágbára torí pé ni wá ooo bó abẹ́ kà táwọn obìnrin yẹn wà ní gbọ́ níta ń sọ ní láìkẹ́ ara wọn lọ. ìgbésẹ̀lẹ̀ ni pé hadith eré ta ti kà tẹ́lẹ̀ á tún kà hadith eré yà wà kà jọ mẹ́jọ. mo fẹ́ káwọn obìnrin kan gbọ́ hadith yẹn ní láìkẹ́ ká mọ̀ gbọ́ onídùnmọ̀ mi rárá onídùnmọ̀ mi ah, wọn ò gbọ́ o ọmọ wọn ní ń bá ṣe máa gbọ́ wọn ní ìdùnnú mi kí wọ́n ju hadith yẹn hadith ni wọ́n ti gbọ́ rí náà ní ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ náà ti gbọ́ rí. sọ ẹ dáka hadith ilé ìta láti kárí yẹn hadith ti bí yẹn á jálà rẹ̀ di jọ́mẹ̀jọ́ bí ní ìlà ìta ara. حدثنا علي بن عبد الله قال حدثنا عبس بن غياث قال سمعت طلقا بن معاوية هو جده قال سمعت أبا زرعة عن أبي هريرة رضي الله عنه أن امرأة أتت النبي صلى الله عليه وسلم بصبي حتى حديث يتلي obìnrin kan wá bá nípa Muhammad sallallahu alaihi wa sallam ó wá jọ ọmọ kékeré kan lọ́wọ́ ọmọ yẹn nígbà tó gbé dé ó ní innahu yashtaki ọmọ yìí ara ní ara ní wa innama akhafu alayhi ẹ̀rù sì ń bà mí ẹ̀rù ń bà mí ìtọ́jẹ́rù ọmọ bà mí ni wípé kọ́lídà fáńtù sàlà síwájú tiẹ̀ mo ti bí ọmọ mẹ́ta sí ọmọ eléyìí náà tún wáá dé báyìí tó máa ń sọ tí èsì kúrò náà tún fẹ́ lọ ó wá sọ fún anábì sọlá alẹ́ wàlẹ́ ọ̀sọ́lá pé ó dé ẹ̀hún lọ́hàlá pẹ̀lú wọn wọn ti ń jìnnà wọn bá ń sí dákun bá ń bẹ lọ́hùn fọmọ yìí bá ń bẹ lọ́hùn fọmọ yìí kakọ́lẹ́dà fáńtì sálàsà mo ti sin ọmọ mẹ́ta ṣáájú ẹ̀ ẹ wà á nú obìnrin ẹ wà á nú ìyá dáadáa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam sẹ́gbẹ́ntẹ́ ká ní bẹ́ẹ̀ sọ ní gbégbé ọmọ wa kì í ṣàdúrà ìgbà anabi Muhammad sallallahu alaihi wa sallam lọ́pọ̀lọpọ̀ ọ̀dà nítorí bá rí wípé yóò ṣàǹfààní fún yẹn jù ló máa ń sọ ẹ̀ǹpẹ́ nìkan ti wá bá anabi Muhammad sallallahu alaihi wa sallam tó jọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n gìrì máa ń gbé wárápá máa ń jẹ ìgbà tó wá dọ̀dọ̀ àníbà Muhammad sọ nípa ń bẹ lọ́run kí n ti ń sọ yìí kọ lọ àwọn tó bá ní tí ibùdó náà ibùdó náà kọ́yìn mú lé ní ẹ lọ ká kọ́mẹ́ǹtì ibùdó àlùkọ́yìn lórí hadith yẹn àǹfààní pọ̀ mẹ́ nínú tí ibùdó náà bá wí. ó ní wípé pàǹbẹ́ lọ́hùn tó lọ́ mú nǹkan tí ń ṣe mí lọ. àníbà Muhammad sọ̀rọ̀ arábìnrin tó ṣe sùúrù tọ́lá ti bọ̀ kó fọwọ́ láti jẹun náà ṣe sùúrù ṣe ẹ̀gbọ́n ẹ̀kọ́ sàdúrà fún àwọn táyé òde òní tẹ́ bá ilé wa bá ń kẹ́ bá bàtì sàdúrà lórí nǹkan ẹ̀ ti kú ọwọ́ ṣùgbọ́n tí ètò sàǹfààní fún jù lànà ìbí sọ. Ah, kíní ìlànà ìbí lọ́wọ́ ẹgbẹ́ tàbí jẹ́ náà ah, ìyẹn dá o ṣùgbọ́n tí kíní yẹn bá ń ṣe mí ara mi máa ń sí obìnrin dẹ̀ yá bá ń bẹ lọ́hùn kára mi ọmọ sílẹ̀ mọ́ anabi muhammad sọlá alẹ́ wa alẹ́ ọ̀sán làmọ́ anabi sì bẹ lọ́hùn tí kìí bá gbé àbí wàràkà bá gbé bó ṣe wulẹ̀ kọ́ dùn jìnnìjìnnì tó ara rẹ̀ ò ní sí kalẹ̀ ara rẹ̀ ní sí ṣùgbọ́n wọ́n pẹ́ jọ́ má lè jẹ́ náà kẹ́lẹ́ ọmọ àṣẹ ẹ̀rí gan ẹlẹ́mìnà tí wàá bá anabi náà ẹ̀ka tàwa sùlù wa ni wàá wò ó ona wa ba anabi sallallahu alaihi wasallam ojú rẹ̀ fọ́ oye anabi ba n bẹ lọ mo fẹ́ kó jù mí ọlá anabi sallallahu alaihi wasallam nìkan ṣe sùúrù ẹni ọlọ́run bá ti fi rọ àdánwò báyìí kan tó bá ti ṣe sùúrù àdánwò náà lọ́lọ́run fi di oníyà anabi nígbà tí èkó èyí wà lìjẹ́ náà náà tó jù mí bala àní kó jù mí ọlá ni nílà mo fẹ́ lórí ọ̀rọ̀ pé àlìjẹ́ náà ẹ mójútó sí àlùjànnà náà àníkójú yọ ọ́lá nígbà tí ó gbà tó takú wọn lé ṣùgbọ́n kò sọ tọ́mátìkì àlùjànnà mọ́ bá kò yẹ yín bá ìtumọ̀ rẹ̀ nu anábì wa yẹn lọ sàdúrà báyìí báyìí báyìí báyìí báyìí báyìí èmi sọ hadith yẹn nílẹ̀ ẹ lọ ká àtàwọn sólù wà níwá òhù ẹ rí tàbí mu hadith yẹn mi ọlọ́run bó kùn wá lọ́wọ́ tọ́yìn ibi tí mo fẹ́ lò bí náà ni wípé ẹ rí i pé ó gbọ́ mọ wá bá nígbà Muhammad sallallahu alaihi wasallam tó wá ní ọmọ yìí bá ń bẹ lọ ìfẹ́ ìyìn tó fẹ́ kélé yòókù mẹ́ta ti kú sáájú ẹ̀ ìyìn tó fẹ́ kélé yìí náà kú ẹ wo sá anábì sọ fún anábì ní tàbọ́rọ̀tì bìhẹ́dọ́rì ṣẹ̀díìdì mí nàá ẹ ó ti di ọmọ mẹ́ta síwájú ọlọ́run ó sì lè sùúrù ah ó ti rí odi ìsọ tó tóbi tí ò ní jẹ ọwọ́ náà anábì òwúlẹ̀ sọ sọ́yà bá àdéwájú. ṣe é mọ̀ pé ọkùnrin rẹ̀ sì ń so máwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọn anábì wàá fi nǹkan mi gbé pọ̀ lẹ́mìí ẹ̀ nígbà tó tóbi ló ti nípò bí náà àwọn lọ yẹn wọ́n jẹ́ kọ́kàn máa pé tó tóbi ti ṣe fún ọ kó wọ́n níbi náà ọlọ́run ti jẹ́rìí kankan ọ wà ẹni yóò wá fi sí àlùjánnà pààrọ̀ rẹ̀ ẹni tí sí àlùjánnà Jésù wa tó fi wá sí dáadáa iná wà lápò lè ṣe nǹkan bí ìjọba jẹ ẹgbẹ́ àfi yòókù dáhùn béèrè hadith hadith àwọn so yóò ṣe wípé àákà fún àwọn ìyá ẹni tó bá níbèrè o ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀rin nọ́mbà fọ kò tí ì ṣe tán nọ́mbà fáì ìyẹn ti lọ nù nọ́mbà fáì kò ti lọ nù. Number five, number five, number four ti lọ àti kò sọ̀rọ̀ five ni o ah ok ó yá. naam. ah ok nígbà tá a ṣe tàbísírù tán bóyá lè máa sọ àwọn náà ní àwọn oríṣiríṣi orin ẹ̀ ẹ̀ tìlámí kálí ìkúrálẹ̀ bá máa gbọ́ orin ó lọ́wọ́ kú gbọ́ pé orin ok. so wá sí wa yé wa kú ẹ mú wa ìyàtọ̀ sí àwọn orin oríṣiríṣi táwọn àbá ó kú gbọ́ wọ́n lọ bí táwọn bá ti lò sí orin orí kò tó bá jẹ́ wákàtí ìgbà ni ò púrùfù ẹ kí ni à ń púrùfù púrùfù kan púrùfù òsì dẹ́yìn ò lè púrúfù lé ayé yìí yóò púrúfù ẹ̀fẹ́ sí tí ò bá yé ni. àwọn ọ̀daràn ẹ̀ ń gbàwé èèyàn lójú tí òye púrúfù ẹ̀ sí. àwọn kan tẹ́ bá dọ́jà lásìkò tọdún bá ń bọ̀ wọ́n kó káàdì wá wọ́n mọ̀ sọ́ra wọ́n sọ́ra wọ́n sọ́ra mú kan wọ́n mọ̀ gbé lọ́wọ́ àwọn yẹn táwọn náà ò ní púrúfù ẹ̀ lórí yẹn náà ni ó púrúfù ẹ̀ àwọn aláburúkọ ó púrúfù ẹ̀ ṣùgbọ́n arọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ rí orin ànábà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní àṣẹ irú kẹ́lìkẹ́là orin bí ọ̀rọ̀ náà ni hasanu hu hasanu eléyìí tó bá ti dá ń bẹ̀ ọ̀dà bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ dáadáa wà bẹ́ẹ̀ ló fi dáadáa wà orin burúkú wà oníwà kọ̀bí eléyìí tí ọba ti dá ń ni orin àtọ̀rọ̀ yàtọ̀ síra wọn ìbọ̀rọ̀ lòun náà bẹ ní èdè lárúbáwá ó wọ́n máa ń pè ní algina algina ò ebi wọ́n ti mú ni tàbọ̀ ní kí àwọn ará mú kọ́ máa dún so àwọn oní tó bá ti ní à ń dún ará mú trọ́mpẹ́ẹ̀tì gbogbo ẹ̀ kankan nínú gina ò ní wọ́n máa ń pè é wọ́n pè é ń ṣe o ẹ rí wípé nǹkan kan bẹ wọ́n ń pè wákà wọ́n ní nkọ́sẹ́ rẹ wọ́n ń kọ́sẹ́ rẹ lẹ̀ o wọ́n ń kọ́sẹ́ rẹ lẹ̀ o àwọn màláyíkà méjèèjì wọ́n ń kọ́sẹ́ rẹ lẹ̀ o ẹ dáhùn kí ló wà ń bi o ṣé ìgbà tó burú bẹ́ẹ̀ ìgbà tẹ́ ẹ bá wá sọ́dìgì náà tẹ́ ẹ bá wá gbá kúrúkù sáṣì yóò di gbogbo gbogbo ó ti di wa ó ti di lè ṣe èṣù wa ṣùgbọ́n kí ni wọ́n ń kọ́sẹ́ rẹ lẹ̀ o wọ́n ń rẹ lẹ̀ o àwọn màláìkà méjèèjì wọ́n ń kọ́ sẹ́ẹ̀rẹ́lẹ̀ o kò sí ìgbà tó burú nìyẹn. alimami ahmed rahimahullah ta'ala wọ́n ti mọ ahmed babisi tó bá fẹ́ rẹ̀ yàwó ẹ̀ láwọn ni tó máa ń kọ́ tó máa fi ń harọ́kà rẹ̀ mo lọ pálá yẹn mi ti tó ká kéwì ṣé wàá rí bá a ṣe sọ eléyìí tá a sọ ní ìṣètò jẹ́ wákà náà wákà abú tó ń bẹ̀ sóyè bá so tó bá jẹ́ yìí kí wákà ewì òhun ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wọ́n kọrin láyà nípa Muhammad sallallahu alaihi wasallam hasan hasan jàre ìkọrin láyà níbi táwọn kùrẹ́ṣù tí wọ́n bá nípa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ hasan fún wa lẹ́sìn tánàbì ni máa dá wọn lóhùn Allahumma ayyidhu bi ruhil qudus ìyá ọlọ́mọ tó fi jìbìrì dùn án lọ́wọ́ kọ́ni wọ́n máa jáde láti ibi tí ọmọ so orin nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá à ń kọ yìí ni a kọ lórin ṣùgbọ́n kì í ṣe irú àwọn orin tí wọ́n ń kọ kiri o kì í ṣe orin bàǹdírì là ìlà ìlà ìlà là àwọn amúgbó wọ́n tún ti mú tó o wọ́n wà láwọn bàǹdírì wọ́n sì mú gbóyó kì í ṣe irú orin báwọn orin náà nílẹ̀ Yorùbá ẹ máa wo ṣé ẹ mọ̀ pé ìjálá orin ni ṣùgbọ́n láwọn tí máa ń kọ orin àwọn ọdẹ ni àbí bẹ́ẹ̀ kọ́ ewì orin ni wéré orin ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹnìkan sọ pé kí ni apala orin ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ jùjú orin ni fújì orin ni rẹ́gì bẹ́ẹ̀ ni orin ni wéré orin náà wọ́n fi máa ń jí wéré sọ bí ojú ẹ ṣe wá wà nù lọ lóríṣiríṣi mo rò pálá yìí mi ti yẹ tó kí wọ́n máa kí kíkì gan orí kì náà sẹ́yìn kí wọ́n máa kì bí orin yìí tó tó bá rí bẹ́ẹ̀ àwọn orin tí ọ̀dà wa náà la mọ̀ án ẹni tó rí rẹ̀ ọ̀bá dàrúkún tilẹ̀ kò lè sọ pé fújì dà ẹni tó rí rẹ̀ ọ̀bá dàrú times two kò lè sọ pé dùdù dà ẹni tó rí rẹ̀ ọ̀bá dàrú dáadáa ó ti dàrú yányá kò lè sọ pé rẹ́gẹ̀dà àti gbogbo àwọn oníburúkú gbogbo àná la mọ̀ ṣùgbọ́n wákà eléyìí tí túmọ̀ rẹ̀ bá dá ń bẹ̀ dá eléyìí tí túmọ̀ rẹ̀ bá dá kọ̀ dá so àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá yẹn lọ so ti yé so dẹ́nba ní oyin ọ̀dá kìí ṣe irú ìyẹn ni wọ́n ń gbà lérò o ẹnì kẹsàn-án ẹnì kẹsàn-án mo fẹ́ dá lóhùn alẹ́kùn sàrà nọ́mbà nine kòdé nine nọ́mbà seven. ní wọ́n máa ń bi ẹni kọ́tọ́kọ́lá ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ẹ̀yọ́ láìkí kí eré kan ti hàn bí tọkọ̀lá níwà dáàbò ìdán wọn máa wí bẹ́ẹ̀ ẹ má dàn án lóhùn ṣùgbọ́n àjàn lè kọ́ ńlá ta o ọ̀ya nọmba fọ́ àbí nọmba fáìfù ewu mo gbé fò tẹ́lẹ̀ nọmba fáìfù ni nọmba fọ́ yẹn ti rojọ́ lọ́jọ́ àmọ́ nígbà yẹn. àwọn àgbà ọ̀gá wà lórí àwọn sígbà tó kọ́ ṣéégọ̀ tó bá ti wá ní èdè lárúbáwá tó bá ti wá ń ṣéégọ̀ ọkùnrin ó ti kóbìnrin sí i eléyìí tó dáa jù ni pé àwọn síyàgò àwọn àtàkà bẹ̀ kí ẹ má má jẹ̀ǹjẹ̀ kódà àwọn yìí tó bá jẹ́ mọ́kúrọ́dù mbẹ́ àwọn afáàkọ́ pé tó dáa ni kí ẹ má jẹ̀ǹjẹ̀ sí jámọ́ lórí ẹni tó bá wà lẹ́yìn yàn tó bá ti àmọ́ náà ó ti kó náà sí tó bá ti sàmì ó ti kó sí number six number one number one nílọlẹ ọ number two number two ti wòran lọ number number one ti wòran lọ number two ẹ̀yẹn sọ̀rọ̀ ń ti. ọ̀dà bẹ́ẹ̀ ṣe kí a ẹlẹ́ẹ̀kírun ṣé wà ní ẹ má kírun ọ̀dà ọ̀dà abó ilẹ̀ ti kí tí ó bá ti jẹ́ pé kò ní í gùn báláyé ń bá ti gùn yín pẹ̀lú mi o tí a fẹ́ lọ rùkú bẹ́ẹ̀ tí wọ́n lọ rùkú wọ́n máa lọ sùkú tó àwọn tó wà ní sáàbù wájú bóyá tí wọ́n yẹ kán pé àkíyèsí bóyá wọ́n kàkẹ́ sí mọ́mù sáàmù àtàmù òdìyẹ. ẹdùn ẹdùn ẹdùn ẹ má dọ̀rọ̀ yìí ẹdín ìhùn tẹ ẹ kí lánàá àwọn tó wà ní sáàbù wájú bóyá wọ́n pàkíyèsí mọ́mù bóyá wọ́n àti ẹbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bóòlù ẹ̀sìn wa nímọ̀ bóyá wọn tó wà ní sáàbù bóyá wọn pàkíyèsí àbí wọn pàkíyèsí ó yẹ kí yìí wọ́n mọ̀ àbí ẹ ti ní mo wí o ìyẹn gbọ́dọ̀ mà ìgbà ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ mẹ́ ọ̀dà ẹ̀ mọ̀ sọ̀rọ̀ yìí lọ. ìmáàmù sáà àti ìmáàmù padà sí ìlú yẹn sùdúrù yẹn ni ìmáàmù yẹn sáà ń kọ́ sílẹ̀ tó àwọn gbogbo wa náà tẹ̀lé náà àtẹ̀lé wọn àwa kàn lọ sí ìlú tiwa tó yẹ ká tó àti ìmáàmù yẹn wá parí sùdúrù ẹ̀ wá wá sókè lọ́wọ́ bá wa ní. ẹ̀yin wá dúró síbẹ̀ ká ìfarabalẹ̀ ní àjọrọ̀. Ẹ̀jẹ̀ àjọ ọ̀yà àbọ̀ ọ̀yà ọ̀yà ẹ̀mọ́ bọ̀rọ̀ yẹn. Ó yẹ kó lọ sùjúdù bò àbọ̀ wa lọ rùkú para. Lẹ́yìn tó tó borí kalẹ̀ lẹ́ẹ̀mejì. Ṣé ìwà bá wa ní ẹ̀yin sáà dúró pa sílẹ̀ ní ok kí ló dé. ìgbà yẹn ni wọ́n ṣe wá sọ pé rárá pé orí kan yẹn ló kù sí. wọ́n ṣe wá sọ ta ló tún sọ ẹ farabalẹ̀ àbúṣe ìbéèrè yín tẹ̀ ń sọ yẹn kò wá lọ́jìkà dáadáa bóde ṣe rí mi ní dáhùn ẹ má gbọ́ ẹni gbà tí ìmáàmù lọ bóyá ó sọ fún ọ sọ fún eléyẹn náà ọkọ ti ní kọ má bà wọn dá láì bọ òkè láì la máa ń lò ní Islam kí la pè náà sí ọba aláyàn àbí ọba aláyàn àbí ìyẹn ló bá sílámù mu kì í ṣàwàdà o ìyẹn ló bá sílámù mu wọn dá aláyàn yẹn ò bá sílámù mu tó di ẹ̀ẹ́dẹ̀ kí tẹ́lá wọn kọ̀rọ̀ àdójọ́ bí jésù dúdú àyè mú pẹ́yìn náà ti fàlà rẹ̀ òkè ènìyàn ìpìlẹ̀ yẹn ló bá sílámù mu táwọn kìfẹ́ rí ni ká máa dá aláyàn kan mùsùlùmí máa ń ọba aláyàn ìyẹn ló bá súnmọ́ sóyè táyè ẹlẹ́kejì wá lè yí pé ìgbà tí mọ́mù wa lọ forí kanlẹ̀ ló wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tó ìgbà yẹn lọ́wọ́ àdìtò lókè ìgbà yẹn náà ṣẹ̀ wá sọ fún ẹgbẹ́ bèèrè ohun ti lọ́wọ́ ṣé wọ́n wá ń fẹnu bá sọ̀rọ̀ lórí ìlú ẹ ti gẹ̀ ti pọ́ǹtì ẹ̀ wá tó ìbéèrè yìí yẹn ọjọ́ bí ẹni pé wà á mẹ́ bóyá wọ́n sọ fún yìí ẹ̀ bó ni ẹ ṣe wá sọ fún màmú. wọ́n sọ ní Yorùbá kùn ní wọ́n sọ àwọn mélòó. èèyàn kan náà ni sọ wá sọ fún pé ìmáàmù ìdọ́yẹ láṣẹ ní o. pé ìforífalẹ̀ ló kà sí. ẹ tọ́kọ́ sọ̀rọ̀ ìwú tiẹ̀ ti lọ aláàbọ̀ lórí pé ìyẹn sọ̀rọ̀ lórí ẹ̀ sọ ìbàdàn wa sọ fún ìmáàmù kí ni ìmáàmù wa ṣe. tó ti ṣe rúkú ni ṣebí rúkú náà lẹ lómi. ìgbà tó wá náà ẹ jẹ́ farabalẹ̀ já tọ̀rọ̀ yìí ìgbà tó wá nàró tí ẹnìyẹn wá sọ̀rọ̀ tó fẹnu sọ fún un kí wá ní má mo ṣe. àrùkù rẹ ló mix náà ẹ ti dọ̀rọ̀ yẹn rù ara yóò wà nínú kú ẹni máa mú òrùkù tó fi lọ́lẹ̀ so ìgbà tí mọ́mú wa jókè padà wọ́n ti wá sọ fún pé kan lẹ̀ ló tó kàn ẹ ti dàrú àwọn ti rùkú ṣé máa mo ti rùkú ní jáde máa mo gbé rùkú lọ. kókó ti ní àwọn ọ̀rọ̀ yẹn ò sí èyí kó ti dàrú àbí. ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run ẹ dákun ẹjá farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ ó kú lè ṣẹlẹ̀ sí wọn náà jọ mi ìmáàmù ìgbà tó padà nàró wọ́n wá tó sọ fún pé kí ló kù. ọmọ ẹni ẹni máa sọ pé sùjúdù ló kàn. aa ah, títí mo sọ náà ṣé màmú ti wá forí kan lẹ̀ ni ẹ̀ ṣó ti rùkú yìí. kò tí rùkú. ẹ ó ti wá ti sọ fún pé forí kan lẹ̀ lọ́kàn. ẹ farabalẹ̀ ẹ jẹ́ mi àti wọn máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa gbọ́ ohun tá à ń sọ. abẹ́ tí ì jẹ́ ti ọ̀rọ̀ mi ìmáàmù ò tí rùkú rárá ọlọ forí kan lẹ̀ gbàtọ́ náà ló padà tẹ́ni ẹ fẹ́ sọ fún ṣe bí tó yẹ kó sọ fún ni pé rùkú ló kàn àwa ah. lọ orí pé bí wọ́n rọ ìròyìn. àti gbọ́ pé yìí lọ rùkú ẹ̀yin náà lọ padà ẹ wá sọ fún màmú pé forí kalẹ̀ lọ́kàn sóun ti rùkú náà ni tó bó lẹ́sọ̀ àwọn ọmọdé forí kalẹ̀ lọ́kàn ẹ ti jẹ́ sí pọ́ìntì ẹ wá ẹ ní ìrò ẹ̀ tún yẹn torí pé bóyá ìmọ̀ ọ̀hún ti padà wá kírun ẹ farabalẹ̀ ẹ jọ ẹ jọ tó lọ lọ ìgbàdá ni ẹ wá sọ fún màmú yẹn pé ìforíkalẹ̀ lọ́kàn ìmọ̀mú tó wá tún rúkú lẹ́lẹ́kejì ó tún wá tún lọ foríkalẹ̀ lẹ́lẹ́kejì náà ẹ má kí n lẹ́yìn màmú eléyìí màmú eléyìí ò mọ̀rún kí rárá bẹ́ẹ̀.

tó tún dókè ìdá tó ní ìrùkú lọ́kàn tó tún lọ ìdá tó ní ìforí kalẹ̀ lọ́kàn tó tún lọ alábọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé ẹjọ́ ẹni sùúrù nígbà tí ẹ wá sọ fún pé forí kalẹ̀ lọ́kàn ọ wá lọ forí kalẹ̀ àbí ìgbà tó wá lọ forí kalẹ̀ ẹ̀yin náà wá lọ ẹ wá sọ̀rọ̀ jọ sálámà nígbà tí wá sálámà kí ló wá ṣẹlẹ̀ àtúntò sáà fi kiri bàbá eléyìí ọmọ ló fi ká lórí pé sùdúrù sàbí òjòrò kó tó wá jẹ́ rúkú méjì alákọ̀ọ́nù ẹlẹ́ẹ̀kejì wá ní pé anábì sọ́lá alẹ́ wáyé sọ́lá ní pé látàkùtẹ́lì fún aláìmáàmì kù ẹ gbọ́dọ̀ mọ́ yapa mọ́mú yìí ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé òun náà ẹ dáná torí bó ṣe lọ òfurufú kan lẹ́wọ́ yẹ kẹ́ tẹ̀lé lọ́jọ́ ẹ tẹ̀lé mi kódà tó bá yẹ pé gbò tó nàró ẹlẹ́kejì náà ó tún lọ forí kanlẹ̀ ẹ̀dùn lẹ̀ nígbà bá wá parí irun ẹ wà sọ fún mi pé bàbá lè máa mú rákà méjìlá gítà àrùkù yóò wá káńsù bẹ́ẹ̀ ṣe wá tún méjì mi sálàyé mi bẹ́ẹ̀ kì bẹ́ẹ̀ kí irun jọ torí pé òǹdè ti dè yín sálàyé mi ẹ lè kírun tó lálàáfíà lẹ́yìn torí àìlálàáfíà tiẹ̀ ó ti kọ́ àìlálàáfíà bárùn ti rí bó ṣe jẹ́ nu ọlọ́run ló mọ̀ ní ọlọ́run àlọ́ ọ̀yá ìbéèrè tá a dá gbẹ̀yìn nìyẹn nọ́mbà tírì ọ̀yá. ìdájọ́ okay business pos kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọ ní wípé wọ́n kówó lọ́wọ́ ẹnìkan wá dé ó lọ owó yóò bá transfer sí ẹ ọ wá ní pé tó bá transfer ten thousand ṣé ó gbọ́n dẹ́ni rà lórí ẹ kò sí ìka tó burú bẹ́ẹ̀. mo ń bọ̀ ok tó bá yẹ pé já níbi pé yàn bá báńkì rí bá ṣiṣẹ́ ni ìyẹn ò bá ṣàlàbù ìyẹn ò bá ṣàlàbù torí pé pos yẹn báńkì yóò máa fún wọn bọ̀ àwọn ẹbí yìí ṣe láì ní pos. tẹ́ ma máa transfer sí wọn tàbí ẹ̀ transfer ni ní bá ti di kó wọlé wọn kó káṣí kò sí nǹkan tó burú mẹ́ torí ti báńkì náà tẹ́ bá gbawó wọn ajáwó mẹ́ abẹ́rẹ́ mọ̀ kí wọ́n jáwó ẹ̀ tẹ́ bá ti lo báńkì mi yọ jáwó ṣé òun tó wá lọ lò sóun náà sí eh, báńkì rẹ ni kódà báńkì rẹ kí wọ́n jáwó lórí rẹ ó lè ó lè ó lè ó lè wọ́n ń jáwó kéékèèké ó ọ̀rọ̀ muamala máa ìbùdó kiri bá níjà ní kò lẹ́tọ̀ sọ̀rọ̀ kí ẹ̀ máa bá wọn báńkì rí báyìí ṣiṣẹ́ papọ̀ kò lẹ́tọ̀ kó bá sùlámù táyà pé náà híyà yẹn ni nǹkan pọ́s báńkì lọ́lọ́ gbà sẹ́kó tí ń bá báńkì ṣiṣẹ́ báyẹn ní ọba sùlámù iṣẹ́ ìbá iṣẹ́ tó lè fà bínú ọlọ́run ló ń ṣe yẹn ìgbà tó o bá lo pọ́s tó ní káàsì tiẹ̀ lọ́wọ́ sọ tẹ́nìkan dẹ̀ wá tí ń bá fọ́n ten thousand nígbà hundred naira sí o ṣàlàyé mi ti kéde bí owó iṣẹ́ mi torí pé tó o bá fẹ́ lọ gbowó yẹn fúnra rẹ̀ ọkọ̀ kadà lọ ọkọ̀ kadà bọ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́ o tún lè dé báńkì kọ́ mọ́ sówó bẹ́ẹ̀ òun náà nígbà tí ó sì lọ gbowó kókówó yẹn nu ilé òun náà lọ gbà ni ó súnmọ́ ká fi dìdọ́kítì àwọn kankan náà lákàntì tiẹ̀ náà kọ́ mi dè kọ́ mi kọ́ dà kọ́ mọ́ jowó mẹ́sẹ̀jì lọ òfin kan tó burú mi yẹn bí sẹ́ẹ̀sì ṣùgbọ́n tó bá ṣe pé níná ìyá gbé pos báǹkì la lọ gbà àwọn bá báǹkì ṣiṣẹ́ kò bá sùlám wàlá wàhálà wàhálà mùsùlùmí kàlá Thank you. سووا واعتجلوا ولا تختلفوا نعم